إن الحمد لله نحمده نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لا أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهمي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أخرت وما أعلمت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المعقل يا ذا الجلال والإكرام اللهم صبرني في عيني وصبرني في أعين الناس وما ذلك عليك بعظيم يا ذا الجلال والإكرام أرجو الله الحمد لله أولاني الله ونجي الله على صالح على يعقوب alùsọ́kúrò alìbárí gbogbo ẹ̀rọ pátápátá ìròyìn ìṣẹ̀dá ìdẹ́dà náà ní ọba tó ti gbọ́ tó pilẹ̀ dá òun náà ló dá ẹ̀dá òun ló yá òun ẹ̀dá òun ló gbẹ́ ẹ̀dá òun ló ti ẹ̀mí tí ó wá lára tàbí jẹ́ ẹ̀dá lára tàbí jẹ́ òun àdúgbẹ́sùn lé ìdílé ní wọn sí ilé àsìkò yìí nínú oṣù ọ̀gbọ́n èyí tó lù sáàpà sí ọ̀sán abẹ́lọ́pàá ìjọba láti káwà ní àwọn tí ó ní ní òpin ọ̀gbọ́n. Ìwá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjàpọ̀ ọ̀gbọ̀n àwọn tí ó ti bọ́kùn náà kò lọ́wọ́ wọn. Ọlọ́pọ̀ rẹ̀ tí a ṣe láì káṣe láàrẹ̀ wa. Dáadáa tí a bá ṣe gbogbo wá ọlọ́pọ̀ jọ pẹ̀lú wà ti jẹ́. Àlékún dáadáa ọlọ́pọ̀ ṣe fẹ́ nípa ọ̀kan. Mo jẹ́ ìgbésọ̀ lẹ́yìn ìjọ ìjọ ìtọ́ nínú gbogbo àyàfi àwọn ọba tí ó pè ní mẹ́ta tí ó sì máa fẹ́ ìkàwé. Òṣèlú ọdún mú àlá kò sì sí ẹsẹ̀ rákún kò lára fi wóró bẹ́ẹ̀ ni kò lára fi jọ alágbára olùká máa olùmọ̀ alámàtà àhátọ̀mọ́ òkúta ṣe ìrìnà kọjá ìjá àbárò Olúwa àdúgbò Mahamad Sallallahu Alaihi Wasallam. Ọlọ́pàá wáyé wọ́n àìyàn ọ̀sọ́lá tó gbogbo àtàlá ìgbàlápá. Ó máa jẹ́ Bàṣírọ̀ wọn ní rọ́ olùgbọ́n ní ròdù máa lókè ìròdù mú kí ní ròdù máa ní jẹ́nà kí ní kí wá ń lọ́wọ́ rẹ̀ ti ya kó gbogbo ẹni tí ó bá gbà tó lọ tó jẹ́ látàkọ̀ ọ̀rọ̀ ọlọ́mọdé àwọn náà oṣù ọmọ náà Ọ̀dùgbọ́n náà wọ́n ọmọ ìgbà lọ́pìsì ànábì ti ṣiṣẹ́ lọ́wọ́ ọba gbélé lọ́wọ́ lóko gbogbo wà á dábẹ́ àmọ́lẹ́nà wà tó sún àdìgbò máa. gbogbo àti tọ́nà fún gbogbo ṣiṣẹ́ òkè ìbámu ti fi bàrà ó pé àmọ́lẹ́nà kò sì fi wálẹ̀ lásán gbà tó fẹ́ máa lọ ó fi wálẹ̀ sí ti tó máa lẹ́kọ̀ọ́ lẹ́yìn ìrọ̀lá àti àyà ọ̀gbọ́n àti ìlú òru àti ọ̀gbọ́n ojú ọ̀nà náà ọgbà ní kò ń bẹ̀. Láàrín àti ìgbọ̀n láti láti gàlẹ̀ hárí ẹnìkan ní gún ní kó tàbí kó ṣẹ́ ní kó lójú ọ̀nà àti gbogbo ìṣúdá àtàgbà ní lẹ́yìn náà akíla wọn ti fi ìjọba ọmọ àti àlàáfíà ọmọ àwọn ọlọ́pọ̀lá ẹ̀sùn ìwé àti ẹ̀sẹ̀ ìjọba àríkà tó máa bá gbogbo wa ní بإذن الله تعالى وحوله pẹ̀lú ìlọ́lọ́wọ́ àgbìrànlọ́wọ́ rẹ̀ ààrùn tẹ̀síwájú lórí nínú kókó ta ọba tó ẹlẹ́ ààyà ọgbọ́n a máa tẹ̀síwájú ilé lónìí ìfáàrà ààyà fẹ́ àgbáyé náà tí máa ṣe ṣàlàyé àwọn akẹ́kọ̀ọ́ tó fi nù ààyà àrùnlélẹ̀ ìgbàmí ilẹ̀ àníyàn من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم رضي الله عنهم وعفوا عنه وأعد لهم جنات جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. Ẹ̀yin mọ̀ mi ní ẹ̀sìn gbọ́rọ̀ sáájú nípa àwọn mùnáfíkì ìṣesí wọn nílùú Mẹ́dínà torí kò sí mùnáfíkì ní Mákà ìjọba àpàtẹ yóò ṣe ṣàáyé. Kí ló rẹ́ kọ́ ṣe mùnáfíkì? Ẹni láti láàrin ayélujára láàrin àmì jẹ. Yorùbá ló gbé Kùránì mú ó lù ọ́. Kí lè máa fẹ́ jẹ́ gbọ́n pé Mùsùlùmí lòun sí?

inú ògbòkó ní bàbá bàbá tún kú bẹ́ẹ̀ náà ní rẹ̀ ló yà ní ma òun náà kú ọmọ ìwọ́n pé bùbá ọmọ yà pé bùbá ìjẹ́ ṣé òun náà fi wọ́n ṣùgbọ́n inú ẹ̀ ní ẹ̀ ó mà ó gbà ṣùgbọ́n tó ti ṣẹlẹ̀ lójú wọ́n ti ọ̀pọ̀pọ̀ lábẹ́ ìlóòrùn jẹ́ nínú bàbá bẹ́ lórí ìdìbò ìyẹn sùmáyà òun náà bẹ́ nínú lórí ìdìbò ó fún ọmọ ọmọ oṣù ìbá ó padà béèrè láàrin ìwà Mohammed láwọn ní nípò lọ́kùnrin nígbà tó ìbẹ̀ tó wọ́n fi di ìṣírí kò ìjẹ́rẹ́bọ̀ àìmájà mọ̀ láti kí òmìnir nítorí náà àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ mú bèèrè ọlọ́wọ́ ní ipò náà fọ́rọ̀ gbogbo wọn wà bí àwọn amúgbàgbọ́ ògbòrò àwọn mùsùlùmí lápapọ̀ àti nípò gan ọwọ́ ní àwọn ìgbà tó kọ́ gba wájú àwọn tó ṣáájú kí wọ́n gbà láti ni والسابقون الأولون من المهاجرين والأنصار Àwọn náà ní jẹ́ àwọ̀ àdúrù àwọn ẹni àkọ́kọ́. Ẹni kìíní ní jẹ́ bẹ́ẹ̀, àwọn àbúbákì, àwọn Umar, àwọn Osman, àwọn Ali, àwọn Khadija àwọn ẹ àwọn àfúlàtí mẹ̀tọ́rùn ìlú àwọn tí wọ́n gba Islam àbáwọn níbẹ̀ lẹ́ àwòrán lóhùn àwọn ẹni kí ní ẹ̀yà àkọ́kọ́ lọ́bẹ̀ẹ́ nípa. nínú ìwò láti rí nínú àwọn tí wọ́n ṣe oníkíá láti kiri maka lọ màdínà tó rẹ̀ tẹ́kẹ̀ ṣe ilé àkọ́kọ́ rù wọ́n ti kọ́kọ́ lọ habasha sáàpẹ̀ ní ethiopia lónìí àbìsíyà lákọ̀ọ́kọ́ wọ́n wá lé wọ́n tó padà lọ lẹ́ẹ̀kejì nígbà tí mo fara rọ. Nítorí àwọn tí pọ́ọ̀tù bẹ̀rọ ní táwọn òṣèṣèlú jẹ́ tojú bọ̀. Mo kàn sọ lérè ìlú ní bá tí ní ìjẹ́nu mọ́ yóò tó gbé wà gbó kí pọ́ọ̀tù bẹ̀rọ ní. Àwọn ààrẹ àtúntí wá nínú súrọ́ọ̀tù náà jù. Tí wọ́n ní Sọ àwọn kírísítọ́tù ọ̀rọ̀ ní tí àwọn olóòrùn náà tó bíbọ̀. Àwọn ẹ̀ṣìlẹ̀kùnrùn

Wọ́n fẹ́ wọ́n nífẹ̀ẹ́ àwọn òṣèlú láwọn tún ibi náà kó tẹ́wọ́ yẹn ni pé kó mẹ́lò yẹn pé ìgbòkó pè pé ọ̀kan ṣoṣo lọ́rọ̀ wà dúró Ìgbéyà pé òfin kò fà èyí náà káwọn ẹ̀rẹ̀ ìjẹ̀wọ́. Ìyà tí ń jẹ àwọn ṣọ̀hábà, àwọn ọ̀nà ìlú àwọn ẹwà pápá nígbà ìbámu ń bẹ̀. Tó wá ti jẹ́wọ́ káwọn ẹ̀rẹ̀ ìjẹ̀wọ́ wọ́n bẹ̀. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. ó làwọn náà lè wọ́n lọ mú ọ̀rọ̀ wá nínú tó ọkùn nájímọ̀ tí mo ti nílé ìgbẹ́ ṣe ọdún méṣe yóò ayà ti bèèrè ọlọ́run àpàdà àìjọmọ̀ látàwọn ìrúta àpàdà àìjọmọ̀ látàwọn ìrúta láwọn àtàkùn عليكم الذكر وله الأنثى تلك إذا قسمة قلبا إن هي إلا أسماء سميتموها أنتم سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءتهم من ربهم الهدى آمين أفرأيتم اللات والعزى ẹ̀wàrí òṣà tí ń jẹ́ àlá àti òṣà tí ń jẹ́ àlẹ̀ òṣà ìwé kan bẹ sẹ́nìkà lọ́gbà kan wọ́n bí arákùnrin náà ní jíjẹ òṣè ó pè ní who is this Allah jíjẹ òṣè who is this Allah ó bẹ̀rẹ̀ ní nàìjíríà ibẹ̀ ló ti sọ wípé òòṣà tí bàbá àtúndì ń sìn orí jẹ́ Allah pé àmẹ́lì wá jagun ó bá gbogbo àwọn tó ń sin òòṣà yókù jà bí ọgọ́rùn tó wà ní mọ́ta àbí ní gàbà ìgbà tó wá ṣẹ́gun ọ wá jẹ wọ́n nípa pé ti bá bọ̀ aláàtì ní german ẹ̀ka ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mọ́ta sọ̀rọ̀ ìlú ìfọwọ́ lọ́kùnrin pé wọ́n yéé ní òṣà ń bẹ̀ òfin tí ń jẹ́ òṣà lọ́lọ́ nìkan wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó nígbà tó dànù. ọ̀kan nínú àwọn òṣà yìí wọ́n ń pè ní Allah òun wá rò pé aláwù ni ọlọ́ọ̀rù lórúkọ ọ̀rọ̀ ṣe lórí aláàtù.

ẹ̀rọ ẹ̀kẹta wọn yẹn níkẹyìn sáàtò ní mẹ́rinà náà. Àdágún ọmọ ìgbàkẹ̀rọ wà ní olùgbà. Àwọn lárúbáwá ó kò bèèrè fún wa. Wọ́n bá ẹgbẹ́ sàtàn, ó ń jà ẹgbẹ́ Muhammad lónà bá. Ọ̀rọ̀ àwọn bèèrè lọ́wọ́ àjàkúmú dágbàrú. wọ́n là wọlé fún bá ṣé ẹ̀yin lẹ wá sí àfihàn ọmọkùnrin sọ́dọ̀ ara yín ẹ wá ṣe àfihàn àwọn ọmọ obìnrin sọ́dọ̀ ọmọ. torí pé apá kan náà àwọn lára sọ pé àwọn òṣàyẹ àwọn ọmọ obìnrin ọlọ́run ọba ni wọ́n gẹ́gẹ́ bí apá kan náà àwọn ilẹ̀ sọ́ọ́rọ́ náà ṣe lo àwọn màláìkà nígbà àwọn ọmọbìnrin ọlọ́run náà àrínú àwọn tó nígbàkọ́ wípé àwọn mọ̀lẹ́ta yẹn àwọn ọmọbìnrin ọlọ́pìn wọn bẹ́ẹ̀ làwọn lágbára náà ṣe àfíjì àwọn òṣà ọlọ́pìn wọn ọlọ́wọ́ ní alákùnmọ̀ dákàrù wọ́n làwọn olè Tilka idan qismatun bayza. Ọlọ́run tilka èyí tẹ́ ṣe ìtàn nígbà náà qismatun ìpínpín bí ìgbà tó jẹ́ ti àwọn ojú. Òròdó pínpín yẹn pín awúrújú ní ṣe máa ní awúrújú di ẹ̀sán tàbí ìtújẹ. olúbi ẹ̀jẹ̀. إن هي إن هي إلا أسماء سميتموها سميتموها أنتم وآباؤكم ما أنزل الله ما أنزل الله بها mana ẹ̀rẹ́kùn ní máa a ń tún ẹ̀yìn gangan wà á bá òkun àtẹni ọgbà bá ní ẹ̀yẹ̀kùn lórúkọ bẹ́ẹ̀ náà gbogbo òkà èdè fọ́lọ̀ tó sọ pé tí ń jẹ́ rèé bẹ́ẹ̀ náà lẹ́yìn ọ̀gá ìgbòho ìjàmbá bá ó yẹ kó náà tún wà lára àwọn òòsà tá a máa bọ̀. ẹgbẹ́ ṣìǹkláríwájú adépọ̀jù ọlọ́gbọ́n orí ti ní ṣìǹkláríwájú adépọ̀jù pẹ̀lú jáde láyé ní omi ìgbà tí ó ń kéwì tẹ́sí òbí ìyé àwọn náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tàbẹ́ ti yé wọn padà kéwì bíi pé awólọ́wọ̀ táwọn oníkẹ́ sọ bí i àmúlẹ̀ oúnjẹ bí wọ́n ní àìmọ̀kan ló ṣe mí nígbà náà lẹ́nu sọ̀rọ̀ gbogbo ènìyàn àìmọ̀kan ló ṣe mí nígbà náà àìmọ̀kan ló fà kí bá ti wà lára àwọn òṣà náà báyìí láàrin ní aró lọ́wọ́ gbogbo ní ẹbí ló tí ó bí táwọn tó jù lọ sí wà láyé ìgbà tó kú. 2019 ọ̀nà ìgbọ́nẹ́lẹ́ ìdíkẹ̀lẹ́ àwọn tí wọ́n sì dín lẹ́yìn òru wà láyé gbà tó kú kó láti wá sọ pé ó tàn ọlọ́ni máa ń tó wà ábàrà òkú ẹ̀yìn àtàwọn bàbá ńlá ní ẹ̀yìn ha ní ìsòlítọ̀ ọlọ́run ọba ti kò fún yín láṣẹ lórí bẹ́ẹ̀ ṣe kò sí ìdí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kò bá ti jà lórí èèyàn tẹ̀lé ọ̀nà kò sí kankan tí wọ́n ń tẹ̀lé ìlà gọ́ọ̀nì tí ò ṣàbáràbán wà náà bá wàlẹ̀ angus àti nǹkan tí ẹ̀mí wọ́n fẹ́ tẹ̀lé ó fẹ́ sóòtà yóò wá wà nǹkan kan lọ́gbọ́n nǹkan kan bí kó sọ pé òun máa pé bàbá ní òun yóò lọ bá wọn wò bàbá yín ní wọn ṣòkú òun pé ṣe pé àwọn ìyókù ò pé òun wọlé ẹnu ọ̀nà ló ń wà pé òun wí ìgbà tó òun bàbá ó ká gbọ́gbọ́ báyìí bàbá kí ló dé bẹ́ẹ̀ ká gbọ́gbọ́ ló wá sọ fún pé wọn yóò wọ́n wọlé wọn lé òun àwọn ìyókù wọn ni wọn kì í ṣòkú òun bá sọ fáwọn ọmọ òun jẹ́ lọ ṣòkú òun. ẹlòmíì òrùta tí ó ti pa tìtí wọn ọ̀pọ̀ ọmọbẹ̀rẹ̀ kankan ọ̀wọ́ ẹ̀bí ẹ̀ tí ó bá lọ sí àjọ ìlú ó ti tẹ́lẹ̀ kẹta tó ń ti rí ó ṣàyẹ̀ tó wá táwọn síbẹ̀ kí wọ́n lọ fún ọ̀hún wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ó jẹ́ ọgbọ́n lóṣù sọ màálù kẹ́nìkọ̀rá màálù kẹ́nìkọ̀rá àwọn tí ìfẹ́ ẹgbọ́n bẹ lẹ́mìí wọn tẹ́lẹ̀ àtàwọn alátẹnujẹ wọ́n bá sọ ní nǹkan wọ́n bá jẹ́ lọ mú owó ìlú ìjọba bá ń ṣẹ̀bọ̀. ẹn tó wá sọ́njọ́ náà tó bá pè wọ́n pé kò bá nu wọ́n kò nífẹ̀ẹ́ ìdàgbàsókè ìlú kò fẹ́ ìtẹ̀síwájú. kó tẹ lọ dásìkò yẹn láwọn èèyàn pàtàkì nù ìlú kan wọ́n fi ilé ayé lẹ̀ wọ́n kú. wọ́n tó ṣàyẹn ní bínú. torí náà àwọn tó fẹ́ pẹlẹ́bẹ̀ jẹ́ gbọ́dọ̀ àwọn tó rẹ̀ta màálù wọ́n lọ pé màálù láàrin ara wọn lókè torí náà ìlà gọ́ọ̀nà wà mẹ́ta wọ́n lè á kúsù lẹ́ni wọ́n fẹ́ pẹ̀lú wọn lọ tẹ̀lé ولقد جاءهم من ربهم الهدى ولقد جاءهم من ربهم الإنسان ما تمنى أبي للإنسان ما تمنى ما تمنى إن تقم به ìlú ọkàn jẹ́ áńkìdì ní sáàrí tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyàkó tó wá ní ọ̀nà tí wọ́n rí rárá wà ní ohun wọlá mo máa wà wá kan àwọn àyà tí a kà yìí láti fi lólẹ̀ láti lórí ọdẹ àwọn òṣìṣà yìí látorí ahọ́n ànábì wa Muhammad ọ̀rọ̀ ọlọ́run ọba jáde ń bẹ̀ mọ̀lẹ́ka ṣùgbọ́n ti kọ́ ọ̀nà àti ní Kùránì ọ̀rọ̀ ọlọ́run ó ti sọ nípa àwọn òṣìṣà wọ̀nyí tẹ́lẹ̀ wípé kí ni wọ́n jẹ́ wọ́n jẹ́ àdádálẹ̀ àgbélẹ̀ ọ̀rọ̀ àwọn ahịa ìgbà ayé àtẹ́bì wà á bá ògbó àtàwọn bàbá wọn ló ti kọjá. Bọ́ọ̀lù àtẹ́bì òjò wá àwọn wàyí ó yẹ ká wá ìjọ́pè ní ṣàpá à ìṣìpẹ̀ wọn lọ́dọ̀ ọ̀dọ̀. Òwe ọlọ́pẹ̀ kí sọ́kùnrin ẹgbẹ́gbọ́n máa ń pẹ́lẹ̀ ìfẹ́lọ pẹ̀lú ọkùnkọ́ torí iṣẹ́ pọ̀ lórí ṣe tààrà ló bá ń wọ̀n máa ń bá orí bí àkùnrin ẹ̀ ṣe lórí ọ̀rọ̀ tí sọ́tù fìlàwà ní ìgbé àti ìsìnkú wọn mú wá lórí ẹ̀ tó lálàáfíà tó jẹ́ oníṣẹ́ nínú àti ìsìn yẹn jẹ́ iṣẹ́ ńlá ni wọ́n ṣe láti sọ̀rọ̀ lé lórí omi ìgbẹ́ lọ lórí ṣùgbọ́n tí mo kàn mọ́ wá náà àwọn àyà tí mo kà ní pé àwọn òṣà yẹn bá ń táwọn kan sọ iṣẹ́ àmẹ́bí ní ó yẹ ká lọ bá wọn kí wọ́n sì pẹ̀ wá lọ́dọ̀ ọlọ́pẹ́ lọ́nà tó sọ bí pé wọn ò rí ṣẹ̀dá kankan ju àgbélẹ̀ ẹ̀rọ àwọn èèyàn àwọn olókùn wọn lórúkọ àwọn òṣà kó làmẹ́lẹ́ òṣèlú wọn lọ bá wọn ní àlámọ́ bá wọn sì pẹ̀ wá lọ́dọ̀ ọlọ́pẹ́ pé kí ló dé tàbí ń sin òòṣà wọ́n ní máa na àbúdù hún ilá àwọn òdédé sì wá ilá lèkùkọ̀ ìgbóná ilà lọ ìgbónífà àwọn fẹ́ láwọn òṣàyẹ àwọn náà mọ̀kọ́lá ọ̀kan ṣoṣo ṣùgbọ́n àwọn fẹ́ láwọn òṣàyẹ sún àwọn ọmọ náà فلما رآه ظلفة أخرجوه الذين كفروا وقيل هذا الذي كنتم تتبعون سورة ملك فلما رآه مجرما ظلفة ìyà tí wọ́n ń sọ tí ò ní jẹ́ ìrìn nígbà tí wọ́n rí zúrí bàbá tó súnmọ́ mo fi ń ṣàlàyé lẹ́yìn ọ̀gọ́rọ̀ ní gómìnà iná lọ ìlú ìfà. Olùsọ́ ló sún àwọn lọ pẹ́kipẹ́kí. Fáànàbí wá padà sọ pé ó dáa ní àlúlò sọ bódà. Ìyẹn gangan là ń pè ní ṣíríkù. Ìmú alàdàta láàrin àwọn àti ọlọ́run. Nǹkan tó fi ṣalágbáta yẹn gangan ń pè ní orogún tó mú. Olùgbé ìyá màtọ́lá wà ó wà bí ọlọ́run ní gáàjì kó máa jẹ àwọn kankan kó sùn lọ́nà ní nǹkan ẹ̀yẹ pè ní ẹ̀gbọ́n tó ṣe nǹkan mọ́. Ìgbọ́n ẹ̀gbẹ́ bá ṣe religious study fún ọ̀sọ̀ nítorí àwọn tí ń bọ òòṣà náà àwọn tó mọ ọlọ́run lọ́kùnrin pé wọ́n mọ̀ pọ́lọ̀ ń bẹ ṣùgbọ́n òòṣà yẹn wọ́n tàn sọ wọ́n rí pé àwọn ẹ̀dá kan tí wọ́n yàtọ̀ láàrin wọn torí náà àwọn èèyàn yóò sùn lọ́rọ̀ tí ọba náà ń pè ní òrìṣà nínú ọ̀rọ̀ tó wá lórí ìtumọ̀ òrìṣà ní ẹni tí òrìṣà dá nínú ọ̀rọ̀ èyí ò nìkan ti nínú ìtumọ̀ tí wọ́n mú ẹni tí bá ní ṣàdá orí ó ṣàwọ́dá kí wọ́n ń jẹ́ yẹn ẹ̀dá gbogbo ẹni wá ń pè ẹ̀dá tó fi abẹ́gbà ábẹ́ tàbí tó ń pè ẹ̀dá papọ̀ máa dẹ́dà olàgbẹ̀ ní mọ́ṣílẹ́kù olàgbẹ̀ ìlẹ̀bọ̀ ẹjọ́ àmà olàgbẹ̀ kéèkù ìṣẹ̀dá ìṣẹ́lẹ̀ adẹ́dàálẹ̀ ti ẹ̀dá tàbí ìmá pé ẹ̀dá papọ̀ máa dẹ́dà tàbí adẹ́dà papọ̀ mọ́kíní ẹ̀dá olàgbẹ̀ ìlẹ̀bọ̀ ẹ̀lẹ́mìíràn àtọ́dígbóná lè ọrùwà ní ohun nígbà táwọn ènìyàn lọ sí abáṣà wọ́n wá ní àwọn ẹlẹ́bọ ìyàjá ń fi ń jẹ àwọn mùsùlùmí mọ́kà àwọn kóòtùkóòtùmọ̀ ìyàjẹ wọn mọ́ nítorí pé ànábì ó ti gbà fáwọn òòṣà ìròyìn ẹlọ́rọ̀ kan wọ́n ní abáṣà làwọn fi ń bọ̀ wá lókè òsì jà wọn ìgbà tí wọ́n délé ni wọ́n ń pè ìyá ní òsì ìjà wọn ìyẹn ní kíra ẹlẹ́ẹ̀kejì kó tó wá ní kí ọlọ́run ọba yàn ọ̀gbẹ́ bá ní mọ́tà kó gbogbo ní àwọn sọ̀árà àwọn sọ̀rẹ́ gbà àwọn owó ní alùmọ̀hánjúrún àwọn ní àwọn sọ̀hábà náà ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ àwọn sọ̀hábẹ́ tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ yìí kó o la ṣe lè mọ̀ wọ́n kí wọ́n pè ní sọ̀hábà àwọn àfà ẹni ó dé wọ́n ní sáàpè ní sọ̀hábà ó wáyé látara ọ̀rọ̀ kan lápapè ní sọ̀híbà sọ̀híbà ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ sọ́ọ̀hìbà yá sọ̀hùbákan sọ̀hábàkan àti ìhàbà ìyẹn ní pé ìta àlùpè ní bátà náà ọ̀rọ̀ ṣe tó jẹ́ tó lórúkọ mọ́rùgbójú látara kéèyàn ó bá yàn kẹgbẹ́ tàbí lẹ́yìn ó jókòó sí yàn ìgbẹ̀lẹ́ ìgbà ṣùgbọ́n ipa mẹ́lò nítorí àsìkò ká má fọ́rọ̀ kù òun ni wípé gẹ́gẹ́ bí àfáà ìmáàmù síyú tí ṣe sọ ọmọ alfíà fi ilé àbí ó ní ádù sọ̀hábà ìjẹ́ ń pè ní ádù sọ̀hábì ẹjẹ́ pè sàádé ànábì ó ní mùsùlùmí ẹgbẹ́ mùsùlùmí láàkọ̀ọ̀sùlùmí pé pàdé ànábì wà ìbìlà ìwà ti hánihú wà kódà kó má gba àdíjì kankan wá lẹ́nu ànábì kó má gbọ́rọ̀ wá lẹ́nu ànábì kó sì má bá ànábì tó pọ̀ fún ọjọ́ pípẹ́ pàdé oríṣiríṣi àwọn definition orí nínú àdìwọ̀ àgọ́ nínú àkíyèsí àwọn wọ̀nyí ni sọ ara nàbì alákọ̀ọ́kọ́ kúlù mùsùlùmí wà àrùsùlọ́gbọ́n ìsọ̀rọ̀gbọ́n wà ní wà àrùsùlọ́gbọ́n wà máa tààrà ìsìlámù pípọ̀ mùsùlùmí tó bá ti rí àrẹ́bì báyìí tààrà pé mùsùlùmí ó ṣe kú sínú ìsìlámù ó ti di sàhábí yòó ó ti di sàhábí àtàbí. ẹlẹ́ẹ̀kejì kúndùn máa ń fọ́ ìgbà ọ̀túnlá lọ́wọ́ ìsọ̀rọ̀gbọ́ wà lè lọ́sọ́nà nínú mùsùlùmí wọ́n lọ sá àtà wà mẹ́ta ara ìsìlá. gbogbo ẹni tó bá jókòó pẹ̀lú ànábì nínú àwọn mùsùlùmí kódà kó jẹ́ wákàtí kan péré ló jókòó sí ànábì ó ti kú lórí Islam kò padà kú lórí Islam kò ní sàábí àtẹ́bí ẹlẹ́ẹ̀kẹta kúlù máa ọwà ní ọ̀tún ní sọ̀rọ̀mọ́rùn wà ní wọ̀tá àdíìsá ọkàlì mẹ́ta wà máa sàárẹ̀ ìgbà gbogbo ẹni tó bá gba ọ̀rọ̀ wá lẹ́nu àrẹ́bí kódà tó jẹ́ ọ̀rọ̀ kan ṣoṣo ló gbà wá tàbí gbólóhùn kan tó ti kú sínú ìfà sàábí àtẹ́bí أطاع لحافظ بن حجر قل أصله ما وقفت عليه من ذلك أنا صحابي من لقي النبي صلى الله عليه وآله وسلم مؤمنا به ومات على الإسلام فيدخل في من لقيه من طردت مجالسته أو قصرة ومن روى عنه أو لم يرد ومن صدى معه أن لم يخزو ومن رآه رؤية ولم يجالسه ومن لم يره لعائد فالعجي فالعجي إن ذنبي أبا ابن حجر àgbàfà nínú àwọn onímọ̀ àbí olóṣàlàyé jẹ́ àgbàtà pé ní sọ ìlú fọ́rí tíra ní àkókò ní fásitì ìbáyé tó sàlàyé ẹ̀ pọ̀ ṣé tààrà bá lórí álámù lẹ́ẹ̀sì gbogbo sọ ní ìfọ́rí ẹ tó nímọ̀ jù nípa tíra àbí pápẹ́ sọ ìfọ́rí nínú ajá àlàsọ̀lá àbá àkàn àbùkánà àwọn àbá aláàbí tó jáde láyé lọ́sẹ̀ táwọn ayé sáà àlùkò wẹ́yìn ní àwọn àbá aláàbí áàlámù nẹ́ẹ̀sì bí mùsàdúrà ti hákìm tí máa ní sísá tó ní mùsàdúrà ti hákìm ẹ tó nímọ̀ jù nípa tí àwọn ẹláyé wọn ló ṣẹ̀ṣẹ̀ kú ní gbogbo ayé olókùn Ibn Hajar Asqalani òun wá ń pé tàbí jẹ́ sàárà tàbí ànábì gbogbo ẹ tó bá ti tàbí ànábì tó nígbàgbọ́ pẹ̀lú ànábì tó ti kú lórí Islam nítorí ẹ̀ yóò kó sínú ẹ̀ gbogbo ẹ tó bá pàdé ànábì tí ó bá ànábì jókòó tó pẹ́ tàbí ó bá ànábì jókòó tí ò pẹ́ ó sàjókòó pẹ̀lú ànábì gbogbo ẹni tó bá gbàbí ìdùwá lọ́dọ̀ ànábì tàbí kò gbàbí ìdùwá ó ń tọ̀ wọn pàṣọ tó rà ànábì yẹn ó pẹ́ àbí òpẹ́ ó jókòó pẹ̀lú ànábì kò bá àmọ́ gbàbí ìdùwá lọ́wọ́ ànábì kò bá àmọ́ jago pẹ̀lú ànábì àtẹni tó bá rí ànábì náà kan báyìí tí ó sì jókòó pẹ̀lú ànábì pàtẹ́ni tí kò rí ànábì ṣùgbọ́n ó ní tó fà á tí ò sí ní ànábì bí àpẹẹrẹ ojú rẹ̀ fọ́ ṣùgbọ́n wà lọ́dọ̀ ànábì ń gbé wọn ànábì báyìí ṣùgbọ́n kò rán ànábì tàbí lòun náà irú wọn ní ibn umi maktum afọ́jú ni agbìmọ̀ pẹ̀lú nígbà rẹ̀ ànábì wa Muhammad sọ̀rọ̀mọ́ àríwá ìrọ̀sọ́lá nílùú Madina òun díẹ̀ ànábì wa Muhammad sọ̀rọ̀mọ́ àríwá ìrọ̀sọ́lá ó ní bíbí láàrí bá pèrò ní ààwẹ̀ ẹ máa jẹ sàárì lọ ẹ má dá sàárì dúró torí bí láàrẹ nìkan tí máa tètè pèrò alùpàkìrì òní kì í jáde yóò ti pèrò àmọ́ tí inú omi màtúmù bá pèrò ẹ má jẹ jẹ náà tó tẹ́ inú omi màtúmù yẹn afọ́jú ni òun èé kò ní mọ̀ bóyá alùpàkìrì ti jáde àwọn èèyàn ni ó ṣẹ̀ṣẹ̀ wá sọ fún pé bàbá àtibá ilẹ̀ ti máa ilẹ̀ ti máa gbà náà ni ó ṣẹ̀ pèrò ọ̀nà àbálẹ̀ pé wọ́n ti sọ fún pé àlùfáàjì ìjẹ́ ṣùgbọ́n ìran àkọ́kọ́ bìláàdì ń pè ẹ̀nà jẹun lọ ìran ẹlẹ́ẹ̀kejì ìbùnú mímọ̀ tí mo ń pè òun akọ́jú ń jẹ àwọn èèyàn yóò sọ fún pé àlùfáàjì ti jáde ẹ̀mọ́ jẹun máa ń gbà náà. ọ̀rọ̀ sì ní jẹ́ ẹ̀jẹ̀ àwọn sàádé فالله بعدك يرى عزيزي أعد لهم أعد الله لهم جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار كفارسية ذلك الفرد العظيم الجنة tí àwọn odò ń sàn lábẹ́rẹ̀ eléhùn náà lè kó kí ni èrò èrò ìjẹ tó ga jù. àwọn sàábà kí ló dé tọ́lọ̀ ọba fi dá wọn tó fi ṣàdáná yìí wọn nínú Quran nítorí pé wọ́n ní àwọn àjùlọ kan ní. àwọn àjùlọ yìí ó là ń pè ní fàbọ́ ìlú sàábà àwọn àjùlọ tí ń bẹ fún àwọn ọmọlẹ́yìn ànábì tó bá ń sàábà tó ti ń túnbẹ̀ ọmọlẹ́yìn ànábì tàbọmọ lẹ́yìn ànábì gbogbo ẹ̀ tó wá ti rí ànábì ìgbà tó fi ránàbì yẹn ó ti gbà ànábì gbọ́ kò bá ajẹ́ kan náà ló wá ànábì ìmọ̀ nìyẹn ó ní kò sì fi ẹ̀sìn Islam lẹ̀ ó kú sínú Islam tàbí ọmọlẹ́yìn ànábì mo rò pé kí ó àjùlọ ń bẹ́ fún wọn ó pín sí méjì alákọ̀ọ́kọ́ òmùmọ̀ èyí tó jẹ́ ti gbogbo òkú tó wà fún gbogbo sàábé ẹlẹ́ẹ̀kejì ni kò súnsọ́ sàdánì rí pé Abubakar àjùlọ́sí bẹ́ẹ̀kùn Umar àjùlọ́sí bẹ́ẹ̀kùn Osman àjùlọ́sí bẹ́ẹ̀kùn Ali àjùlọ́sí bẹ́ẹ̀kùn Hamza àjùlọ́sí bẹ́ẹ̀kùn Ahmed àjùlọ́sí bẹ́ẹ̀kùn ibn abdullahi abba àjùlọ́sí bẹ́ẹ̀kùn abba ibn masud jáfà àti tọ́lì àjọlá tó bẹ́ fún ní àti bẹ́ẹ̀ ṣùgbọ́n àpapọ̀ àwọn sàábẹ́ yẹn àwọn ni máa ń bá ò máa ń bá ò kí là ń gbé máa ń bá ò lè rí ní wà ní ìsùnmà àwọn sàábà náàbí kí ni mo pè wọ́n máa ń bá ò lè rí ní wà tàbí ká sọ pé àwọn máa ń bá ò lè rí wà ní ìsùnmà lè They are the source of safety and security for this woman. Àwọn sàáfẹ́ ni ìṣẹ̀lẹ̀ rú tàbí àwọn ni ìpìlẹ̀ ìfàyàbalẹ̀ àti ààbò fún ìjọ Islam. Kí ni bá àgbàlérò àwọn ọmọ ìlànà sọ̀rọ̀? Alákọ̀ọ́kọ́, Gúrú Muhammad Lákìrì wáhálì gbogbo táǹkà nínú kùránì yìí sọ́kàn ọba rẹ̀ bá àjẹ wòlímọ̀ kùránì àwọn sọ̀hábà lọ́wọ́ ọba ti ṣe bábà díẹ̀ kọ́lá tààrà ọlọ́ọ̀bá sọ ọ́nà kùránì ó wà lẹ́bí bá ọ̀sà fi ń bá ọ̀sà fi ń mi yí ìlà òṣùlà يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب وَالْحِكْمَةَ وإن كَانُوا من قبل لفي ضلال مبين. Ọlọ́run ní wà lè rí bá ń bá ní ìrìnà ọ̀sùn lá, òun ló ń gbé ìdé fèròmì yìí náà nínú àwọn èèyàn àwọn èèyàn kan bàbá àwọn èèyàn kan tí wọ́n jẹ́ òfè yóòlù ìlítírèkì àwọn tí ò lè kọ tí wọ́n sì lè kà. àwọn àwọn lápé wọn ò lè kọ wọn ò lè kà àìmọ́lẹ̀kọ àìmọ́lẹ̀kà yẹn ó sì tún jà pàmí báwa lòsùn nílá lórí mi torí pé ẹni tí ò lè kan tí ò lè kà láàáyé wọn a máa mú pérépéré ẹwà wa bá lọ sùkúù kódà àtàwọn bá ṣe mathematics àtàwọn ẹ̀yà wa tí ò lè kan tí wọn ò lè kà tí máa ń ṣírò owó tani kọ́kọ́ máa ń sọ iye tówó jẹ́ bàbá lọ́gọ́dà mi ti bá ara ọjà ẹ̀dá ọ̀rọ̀ nílò ìgbẹ̀lẹ̀ fún mi. náà ká nínú ìsìn lọ rájà ẹ̀rà nǹkan ilé ìwé àbùdẹ́ta sísọ̀bẹ̀ ẹ̀rà ẹ̀rẹ̀lẹ̀ 750 ẹ̀rà ilẹ̀ 830 ìgbà tó yìí ń tẹ kàkúlétọ̀ àwọn ìyá àwọn òṣìṣọ́ pé ìlà ìlú jẹ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní kí ló dé tí wọ́n fi mọ iye tó jẹ́ nítorí pé wọ́n ti mọ̀ fáwọn àwọn ìdíníwé táwọn ẹ̀kọ́ táwọn àwọn ṣe ìṣirò rẹ̀ méjì àtẹ́ta ó jẹ́ àrùn àtẹ́ta ó jẹ́ jọ ẹjọ àti ẹ̀rin ó jẹ́ ìjìnà àkọ̀ méjì sílẹ̀ àkọ̀ ti pamọ́ èjì àtẹ́ta ó jẹ́ ó àwọn ẹ̀ ọpọlọ ni wọ́n ń lò kíákíá ìwọ̀n òjòjẹ́ bẹ́ẹ̀ náà sì jẹ wọ́n lórí ogún ọdún wọ́n sọ pé iye tó jẹ ní lọ́dún báyìí fún àgbàjé torí náà wọ́n lápáwá àìmọ́dé kọ yẹn àìmọ́dé kà yẹn ó jẹ́ àǹfààní fún wọn láti lè mọ àwọn ọ̀nàbì sórí ó jẹ́ àǹfààní fún wọn láti táwọn sì ń kà làwọn náà wá sórí ṣùgbọ́n tí a bá ní wọn ò lè kọ́ wọn ò lè kà kìí ṣe gbogbo wọn pátápátá ṣùgbọ́n mú wọn gbọ́kù àwọn tó pọ̀ jù ní wọn ò lè kọ́ wọn ò lè kà díẹ̀ tó lè kọ́ tí ó sì lè kà àwọn ọmọ jẹ́ àkọ̀wé jọ́nà tí wọ́n kọ wá ẹ̀jí sílẹ̀ yẹn tó kùrán ṣe wá sí ọ̀lẹ́gà lánàá ní ìkà àwọn kan aṣọ́rí àwọn díẹ̀ náà tó jábọ̀ olówó sọ́lẹ̀ tó jẹ́ pẹ́sà tí wọ́n rẹ́ kó ọ̀nà méjì ni wọ́n gbà fi ṣe ọ̀nà méjì ni wọ́n lò láti rí pé gbogbo tí wọ́n nípa kùránì lálàáfíà àwọn tó máa sórí wọ́n ń ka sí wọn àwọn tó kọ́ rẹ̀ wá ń wò ó pé ṣé kó pàṣẹ àwọn tó wà ń sórí jogi ni wọ́n ń tà àwọn tó kọ́ ní ẹ̀wọ̀n wò pé ṣé kò tàṣe àwọn tó kọ́ ní wọn lẹ́yìn náà ń ta sí ń kọ́ lẹ̀ àwọn tó wà ń sórí wà wò pé ṣé ó tàṣe. ẹ wo Quran kò sábà náà sáná ń bẹ̀. lọ́rọ̀ kan sá ọlọ́run ní òkè ń gbá tẹ́lẹ̀ ìdílé nínú àwọn ìjọ náà tani ọ̀sùn la òjíṣẹ́ kan anábì gangan fúnra rẹ̀ nàbí yun kò ànábì náà òkè kan kò lè kà àìmáàkọ́ àtàìmáàkọ́ ànábì tábùkù ní bánábì That process is illiterate. Someone who cannot read, nor write. He cannot write, nor read. And he called that not a prophet. He called him a messenger. Àwọn ah, àtìsọ́mbí tẹ̀sí ìgbéyàwó lọ́rọ̀ ní ìrántí. Ṣùgbọ́n kèé sàbùkù bá náà bí, ó bù yìí wá náà bí torí pé ó dáàbò bó ànábì níbi kíni níbi ẹ̀sùn ẹ̀sùn kíni ẹ̀sùn àdàpọ̀ torí pé tàwẹ́rẹ́sà ó ti wà ṣáájú ànábì ìnjílà ó ti wà ṣáájú ànábì lẹ́túnrá ó ti wà ṣáájú ànábì káwọn ànábì lè kọrin tó fi lè ta àwọn nàṣọ́rọ́ àtàwọn yẹ̀rúdì ìmọ̀dínà ò bá sọ pé ìwé àwọn làǹdí yíká tó bá ti lọ jí ìkà nínú yàrá tí ó tó wá ká díẹ̀ kò inú wa ti fi ẹ̀kùn àmẹ́sùn yẹn ò lè wọlé nítorí pé ànábì ò ṣe gbé ní ànábì ò sọ wíta èdè wọn tí wọ́n sì tún fi kọ́ pé ṣèdè lágbára ìbọ̀rọ̀ níyà èdè rẹ́rù ni ó lẹ́ tí ó rẹ́rù kọ́ ní ìgbà ọmọdé àmọ̀ jésù sọ àrọ̀ níyà ń sọ èdè jẹ́ pẹ̀lú àwọn níyà àwọn ilé ìkó ń pè ní Arabic tàbí Arabic language òní ni ó sọ èdè elébérù ìṣe ní gbóòrù èdè elébérù ní ẹgbẹ́ kò sí ẹni sọ ọmọ láyé kò sí ìlú kankan tí ó ti ń sọ ọmọ nítorí pé àwọn tí ń sọ ahọ́n ti yí padà nígbà tí ọlọ́pọ̀ ọ̀rọ̀ náà nínú súrọ́tù ìṣòro ọ̀sọ̀rọ̀ àǹfààní ìṣòro yìí bẹ́ẹ̀ sọ àtẹ̀mọ́tẹ́ ìtò ìfà tó ń jẹ́ pé èdè yẹn nínú tó fà tó fi parẹ́ káàkiri máa ń lọ́wọ́ àdìjọ́lá ń sọ nípa àǹfààní ìṣòro yìí. Ọlọ́run ní ayọ̀ lẹ́ẹ̀kẹrin. وقضينا إلى بني إسرائيل وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. وأتينا موسى موسى الكتاب وجعلناه هدى لبني لا تتبعوا وأعطينا موسى الكتاب Ọlọ́run ní àwọn mọ́bá ní tí a kí lórí ọjọ́ àtàkùn mọ́bá, tàwọn ìjọ náà وجعلناه هدى وجعلناه هدى لبني إسرائيل àwọn aṣèbíra yẹn aṣe ní ìmọ̀nà fún àwọn bàánú ìsọ ìrìn àríkà ẹ̀sẹ̀ ìtàkùn ọmọ ìrìn tó kìí wọ́n sí ìrìnàrà rẹ̀. ìta sọ́tún dáyẹ̀ jẹ́ aláàrẹ̀ tẹ̀sìdún ní júmí wàkílá

ìnáwó káàdà àdìdánù ṣàkúrọ̀. ọlọ́run ní ẹ̀yìn dúríyà àrọ́mọdọ́mọ mẹ́n hamalina àdúnúhí àwọn tó ṣe wípé anábì núhù nígbà ayé rẹ̀ àwọn tó gbé pẹ̀lú ẹ̀ ìnáwó káàdà àdìdánù ṣàkúrọ̀ nígbà tí kùnrin payé rẹ̀ nígbà ayé ànábì núhù tí a níbi tó pa àwọn èèyàn rẹ̀ àwọn tí ó gbà omi pa wọ́n rẹ̀ àwọn tó gbà fún àwọn wọnú ọkọ̀ ojú omi ìgbà tí omi lọ ọ̀lẹ̀ gẹ́rí kùránì tí mọ́ wá ọlọ́run bá lè jọlá ní ọkọ̀ wọn gúnlẹ̀ tí ó fi kan sáà pè ní jù bí wà sára àlà jù bí òkè jù bí ló gbúrẹ́gbúrẹ́ wọ́n wá bọ́ọ̀lẹ̀ ní ọkọ̀ wọ́n sọ̀kalẹ̀

àtàbà lọ sí ẹ̀ka ti ìhá oníyàákú yàákú bímọ méjìlá àwọn méjèèjìlá ìlà ń pè nípa ní ìsọ́ ìtorí pé yàákú yẹn ní jẹ́ ìsọ́ ìrù so he is the children of Israel Israel yẹn ni yàákú Jacob ọlọ́run sọ ń bí torí bọ́lọ̀ sọ pé ànábì Ibrahim pé nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ ànábì nọ́ọ̀rù ní ànábì Ibrahim nígbà tó sọ̀rọ̀ Ibrahim fún wa ọba ní iná òkà ní àdìdán ṣàkúrọ̀ dájúdájú ó jẹ́ àdìdán ẹrúsìn ọlọ́run olùjọsìn ọlọ́run ṣàkúrọ̀ ní máa ṣọpẹ́ wọ́n lọ́wọ́ iná ìlà bá ní إسرائيل في الكتاب ọlọ́wọ́ ni a ránṣẹ́ sáwọn bàmí ìsìlọ̀yìn nínú kíra náà kí ni bá ránṣẹ́ sí wọn lẹ́tún sí ọ̀nà ìlàrùpọ̀ ìmọ̀ràn ọ̀sẹ̀ yìí ẹ́ tẹ́ bàjẹ́ lérí lẹ́ẹ̀mejì ولتعلن علوا كبيرا kàbírọ ní ìgbéraga tó lágbára kàbírọ tó tóbi ẹ̀ṣẹ̀ ìgbéraga lórílẹ̀ náà Fàìlà jẹ́ àwọn àdùnkùn láàmú máa. Ọlọ́run ní nígbà tí àdéhùn àkọ́kọ́ kú láàmú máa ọ̀kan nínú méjì afẹ́ méjì lọ́lọ́ ni ó ti gbéraga ẹ̀lẹ́jì ni ó kọjá àlà nígbà títà kọ́kọ́ dé bàásínà ààrẹ ìyẹn wọn bá àgbàlá àwọn agbé wọn ti dé sí wọn bàásínà ààrẹ ikún agbé ti dé sí yí ìbáàgbàlá ẹrú wa ẹrú ọlọ́run ọba kan olè ìbá sí ìrìnṣẹ́bí àwọn ìbáadá yìí àwọn ẹrú sí ọlọ́pàá àwọn ẹrú ọlọ́run lórílẹ̀ ìyẹ́bẹ̀ẹ̀dẹ̀ ọlọ́run ni wọ́n kúrì bá sí ṣẹ̀bí dé àwọn eléyìí ìṣọ̀rẹ́ wọ́n lè kókó bá sí ṣẹ̀bí wọ́n lágbára Fàdásún ìlànà sí yá. Wọ́n la ìlànà sí yá àárín ilé wọn, àwọn bàbí ìfọ́ ìwọ́n làkọjá jọ́nà yẹ báwọn jagunjagun wọ́n wá bá wọn jà ní ìdúrọ̀lì wọ́n sì ṣẹ́gun ní wọ́n bá la gbogbo ẹ̀ wọ́n tẹ̀gbọ́n wọn kọjá bẹ́ẹ̀. ọ̀gá náà wà àjọ mímọ́ àwọn ọ̀la. ẹlẹ́yìn ò jẹ́ àgbẹ̀wò ká ti múṣẹ. tẹ̀síwájú. lórí mara bàjẹ́ náà lọ́mọ ìjà ọ̀tà àlẹ́ yìí. lẹ́yìn náà ọ̀dàbí náà làkún àwa àgbà padà mú yín ká pọ́tà ìjà lé lé wọn lórí àbẹ́yìnrù. Wọ́n àmúdáni náà kún ní àmúwá. Àmúdájí náà kún àkùnrin lọ́wọ́. Ní àmúwá. Dúkìá. Wọ́n bá ní. Àtọ́mọ ẹkún fi pọ̀ lórílẹ̀. Wọ̀dà náà kún àjíṣàrọ̀ náà fi rọ. Àwọn aṣèyí ní àṣàrọ̀ náà fi rọ. Nàfíìr ìjọ tó pọ̀, àwọn àdìsẹ́ pọ̀ lórí rẹ̀. Wọ́n bí máa, wọ́n tún lórí gbogbo débìnà ń so àwọn èso àjàrà tí a ń pè ní grape kéṣe tó dàbí ọ̀sán yẹ̀wò èso yẹn máa ń so ohun erin bá ṣe tó ohun erin o máa ń so kéékèèké tí ó bí bọ́ǹchì báyìí tí yóò jẹ wà á mọ́tò sí lọ́dọ̀ ń bí tó là ń pè ní inap grape ó pọ̀ lọ́dọ̀ gan wọ́n ń jẹ wọ́n mọ́ إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة فإذا جاء وعد الآخرة فتاتئوا كنتوا شفاء بجلالة نوكو جالة Ọlọ́run ní ìdíta fi ṣe bẹ́ẹ̀ ìyàsù ojú àpò, kó ní wọ́n lè lè yẹ sí láti kó bà ní jẹ́ bá wọn. Wọ́n ni ìbànújẹ́ bá bá ojú rẹ̀ láti rí pé ojú yìí ò fànímọ́ra náà. Wọ́n ni ìyàdẹ́kùnrin lè mọ́ sílẹ̀, àwọn tí ó wá jà yí lókun àwọn òwòrán mọ́ṣáláṣí ilé ìjọmi ọlọ́run kìí ṣe nú yàrá ìnìkan wọ́n wọ́ kìí sàmì ilé nìkan kí a máa dákan lóòmù àwọn wàdà máa lọ́wọ́ wàlì ìwòdá bí ẹrù máa àlọ́ tẹ̀sìdí ọ̀ wàlì ìwòdá bí rú kí ó sì parun máa àlọ́ gbogbo jẹ́ bá ti ní kápá lórí ẹ̀ tẹ̀sìdí ọ́ kí wọ́n rọrùn jẹ́gẹ́jẹ́gẹ́ ẹgbẹ́ kì í ṣọ̀rọ̀ ìgbẹ̀gbẹ̀ ni mo bẹ́ sọ torí tàbí ẹlẹ́ẹ̀kejì yìí ohun ló ṣẹlẹ̀ apákanú àwọn àfáà ní òun ni Nebuchadnezzar nígbà tó jà wọ́n lógun tán gbogbo wọn ni wọ́n wá kó lérí kúrò nínú Ísírẹ́lì ń bẹ̀ ní Jerusalem wọ́n kó wọn kúrò bẹ̀ wọ́n ti pa gbogbo àwọn tọmọtọmọ tayataya wọ́n kó wọn lẹ́rú wọ́n wá kó wọn kó olú wọ́n kó wọn lọ́lẹ̀ fáṣíà níbi táwọn tó ti wá jà lógun lọ ìgbà tí wọ́n kó wọn lọ tí wọ́n wá dán èdè ìlú tọ́ yẹn èdè wọn ti wá ní padà àwọn tí ó padà dé ti di àárọ̀ wọn tí wọ́n ti di ọmọ ọmọ olùkódíé èdè ti yí padà irú ẹ̀sìn kẹ́ẹ̀lú wáyé o ìwà àdúgbò ti bàbá ìlú wọ́n làwọn ṣọ mọ̀mọ̀ sí ẹ̀ nítorí àwọn bàbá wa tí wọ́n lọ gbé ọ̀kà látara ogun látàwọn ìyókù rí ní wọ́n fẹ́ mú wọn wọ́n ti wá jẹ́ àwọn ọmọ kéékèèké sọ́mù àwọn ọmọ tí wọ́n bí yẹn wọ́n ti fẹ́ mọ́ sọ èdè ọ̀kà ẹ̀sìn jẹ́ ẹ̀kùn àtọ̀kà àpààlà àwọn yẹn wọ́n wá kó wá mama díẹ̀ díẹ̀ tó wà ń bẹ̀ yẹ èyí táwọn ọmọ ìyẹn tí wọ́n mú àwọn bàbá ti kú àwọn ẹ̀rọ wá padà dàgbà irú ẹ̀mí tó ṣe ó máa ṣẹlẹ̀ ní gbogbo ìlú ni o tí ó bá ti di pé ẹlọ nìkan ahọ́n yín ó padà yí bí àwọn Yorùbá àwọn ará Ìbàdàn nígbà tó kún dé tú aládé àwọn tó lọ sí kú sọnù ní àwọn àjàṣẹ́ ní Bẹ̀nẹ̀ gbogbo àwọn kétu ẹgbẹ́ Yorùbá ni wọ́n ṣùgbọ́n Yorùbá mi tún ti yàtọ̀ sí ti wá àwọn ànàgó nítorí àwọn tí wọ́n bá pàdé lọ́nà àtàwọn tí wọ́n bá pààlà bí àwọn èkó èdè yẹn ló mọ yàtọ̀ síra sókè ohun tó jẹ́ pé èdè ìlẹ̀ yẹn ó ti kú òlúlẹ̀ ló jẹ́ pé kò sédè yẹn máa ara tó dàwé wọn rú nìyẹn ó ṣẹ̀ṣẹ̀ wá ti pé àwọn onímọ̀ ìpìlẹ̀ wọ́n ṣẹ̀ wá mọ́ kọ́ ẹ̀kọ́ pé kí lélẹ́ ìtumọ̀ sí wọ́n á ṣẹ̀ sọ pé ẹnìkan ni onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ ẹ̀lọ ọba yóò wá wo síra wọn yóò lóhùn jù palẹni tí ó fìdí ẹ̀ múlẹ̀ pé tó kí ìrí bẹ̀ nígbà tí Ìjọ́ lédè ìlú kan kò sẹ́ni tó gbọ́ ọmọ bàbá kan ló kú. Wọ́n á pè ní ẹ̀rẹ́ àti bàbá kìrì súnmílé tó bá tú sí nǹkan kẹta ní ó jà náà. Ẹ́ Sáfẹ́fẹ́ ìjà níyàn kò sí. Òun làwọn Yorùbá àbí àwọn ẹlẹ́kọ̀ọ́ torí pé lánàá nígbà tí ó ń pìtàn ojú kòkòrò ní ìsíbáyì ẹni ẹlẹ́ẹ̀kejì ayé gangan àwọn èèyàn kà sí báyìí ẹlẹ́ẹ̀kẹta dúkìá jọ òpọ̀ láyé báyìí kàdùkú ní wọ́n ń pìtàn ní ìsìn kó lè rí nǹkan jẹ èrí ní ìsìn bá dé wà ìpolélọ́pìtàn ní àpàbá ah, tó bí ni bàbá bàbá wà ọba ní èmi ni mo ti dàgbà jù nù lé ṣèbí ta ẹgbẹ́ pọ́ lẹ́nu mi náà nìkan ta ni ó dà mí yàn. Adé méje ló kó wa. Àkọ́kọ́ nígbà táwọn kan dé tí wọ́n ní wọ́n fẹ́ gba dé yẹn lọ́wọ́ ẹ̀ ó wà lọ ìkan mọ́lẹ̀ ìkan òdì báyìí. Ó rí kejì mọ́lẹ̀ títí ọ̀gẹ̀dẹ̀ ńgbà náà ọ̀gẹ̀dẹ̀ mọ́lẹ̀. Ìkẹta ó lọ rí mọ́lẹ̀ nídìí ìgbágbó ìwòrán ìjẹ́ ti ìgbágbó kàtàpílà jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin orúmọ́lẹ̀ nídi ọ̀dán ẹlẹ́ẹ̀kàrún ó lọ rímọ́lẹ̀ lábẹ́ òkúta òkúta náà ẹ̀wọ̀n lòkúta wọ́n ẹ̀rọ tó rí sí adé méjèèjì sáàbì náà nìyẹn láti fi pa ọpẹ́ tó bá yà àwọn ọmọ òórùn tí wọ́n bá ń ṣiṣẹ́ ní okun àmọ́ kò sóko ń bẹ̀rù àgbàgbọ̀ tí tó bọ́ símọ́ ọba ni wá tani ó bá ní jiyàn ó ti pọ̀ ju ohun ìjọ lọ báyìí eré yóò sọ jẹ ọ̀hún sọ jẹ ìwúra mẹ́tẹ̀ torí kó ti jó ń jẹ ọlọ́run tó láti wọn lọ́rọ̀ tó láì pé wọ́n yí padà ẹ̀rọ bàbá ẹni tí mo o ọ̀rọ̀ ànábìwá Muhammad pé kò lè kọ òdìdẹ́gbẹ́ ní oníkìí sáàpù ìgbà tẹ̀lé ọlọ́lọ́

nínú pápá ọ̀rọ̀ tí kí ni ìtumọ̀ rẹ̀ nígbà tí inú ọgọ́rùn fáwọn àádọ́ta ní ìtumọ̀ àádọ́rùn sẹ́rùn ti ní ìtumọ̀ rẹ̀ àwọn ogún ní àwọn òògùn rẹ̀ àwọn mẹ́wàá sọ nǹkan tó yàtọ̀ ṣe báwọn sẹ́fíkì látẹ̀ kò wọ ọjọ́ àmẹ́bí gbogbo ló ti ká ṣùgbọ́n sá ẹnìkan ló kọ́ fún ó tẹ̀ kọ́ fún kò mọ́ ẹ̀rí ìbánu bí ó máa pọ̀ máa kàpọ̀ ọ̀kan nínú ẹ̀ o ní sólẹ́kù òdébíyà nínú sọ́ọ̀kù ìpákìlì لقد صدق الله ورسوله رؤيا لقد صدق الله ورسوله بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمين آمين وحمدني رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلم وجعل من دون ذلك فتحا قريبا ọlọ́rin alábànàbí ńlá rúbíyà ànábì lára kí là ànábì ńlá tí ó rí nínú àlá ànábì pò wọ mọ́ká ànábì wà náà nínú àgbà náà àmójú ajá ń tẹ̀kẹ̀ lọ́wọ́ ara mọ́ká tí wọ́n bá rí mùsùlùmí gan wọ́n padà nù Ànábì ò lè lọ mọ́ta láti lọ ṣe fàájà. lálàpọ̀ ìwọ mọ́ta, ànábì ẹja lọ ṣe gbogbo kìí ṣe ò. Àwọn kàálé wọ́n ṣe tẹ̀lá ànábì nìyẹn. Ànábì wá máa ṣẹ́ sí mọ́ta, tàbí ọ̀rọ̀ àfáàn pé lọ wí fún pé a ò bá wá, wá sí ọlọ́run ẹ̀mọ́rù máa fẹ́ wáyé tako. Kí ẹ̀rẹ́ ẹ̀fẹ́ wá ń ṣe ẹ̀fẹ́ wá ń fi lọ, irú gbò lẹ́ṣe bẹ́ẹ̀ sí lọ ẹ̀mọ̀ kí o, kí látorí ẹ̀ lè yípo lù, kí lẹ́ sá fún, kò sáàyè. Ibi táwọn bí dúró sí ń jọ náà tó pàgọ́ sí ni wọ́n ń pè ní ìròyìn kan dé pé wọ́n ti pa Usman sí Mọ́kà ìròyìn ẹ ní gbogbo àgbàdé wọ́n yàn ààrà àwọn ó gbẹ̀sán ikú Usman bí ó jẹ́jẹ́ ẹ̀mí àwọn ó bọ̀ ọ̀bẹ̀ wọ́n wá ṣe pé á pẹ̀lú àmẹ́bí àdéhùn pé á tí wọ́n ṣe ń jọ náà láńpè pé á tún rí ìwáàrùn gbogbo àwọn tó bá nẹ́bí ṣe pé á ń jọ náà láńpè láti ẹ̀rù fáwọn ó jà jọ náà ọ̀pọ̀ إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم àwọn tí ó bá rẹ̀ àmẹ́bì ṣàdéhùn ọlọ́ọ̀ni ìwọ àmẹ́bì kí ń bá ṣàdéhùn ọlọ́ọ̀ni ń bá ṣàdéhùn yàtò lọ ìfọ́kọ̀ àìdí ọwọ́ ọlọ́wọ́ àlọ́wọ́ gbogbo wọn jẹ́ ti gbọ́wọ́ lórí ara wọn yẹn ọwọ́ ọlọ́wọ́ àlójọ wọn àmọ́ lẹ́yìn ọ̀ níbẹ̀ ìgbẹ̀yìn láti pé Usman àwọn ará mọ́kà wá ní àmọ́ ò lè wọ mọ́kà padà tímọ̀tímọ̀ tó ti ń bọ̀ àwọn sàádé wá yàrí pé àwọn ò ní padà mọ̀rọ̀gbọ́díé ọdún ìyàlá mẹ́rọ tó wé wọ mọ́kà nígbà tó wáyá wọ́n wá ṣàdéhùn ni wọ́n ṣe àdéhùn àlàáfíà láàárín àwọn ọ̀ṣẹ́gbọ̀n àtàwọn ọwọ́ ẹni àti àwọn mùsùlùmí tí ń bọ̀ pẹ̀lú náà. torí pé bàbá àwọn ọ̀ṣẹ́ kan dé àwọn sàárè sí àwọn nǹkan kan wò lójú wọn ká sọ yẹn nítorí pé ẹlòmíì tí wọ́n bá pè é sí kọ̀rọ̀ fún ìfún láwọn ẹ̀gbọ́n kò ní òbí mọ́ wa wọn á lè tún náà tàbá ń sọ kọ̀rọ̀ ní òní wa. àwọn tí wọ́n ti wọ́n wọ̀ wọ́n ti lọ lọ. níjọ́ náà àlẹ́ ti tutọ́ àwọn sàárè orí pé ìtọ́jú wọn ti rárá ànábì ha kẹ̀lẹ̀bẹ̀ wọ́n hàn wọ́n pín rárá àwọn kan tó lẹ́yìn ànábì wá wá wá wọ́n ṣe bẹ́ẹ̀ níjọ́ náà nítorí àwọn ọ̀ṣẹ́bọ tí ó kà nábì kú àwọn kan fẹ́ àpòmọ́dù ọmọ àpòlá ìtòkú ẹ̀kọ́ ìṣọ́mọ́ tí bàbá ẹ̀kú ní oyún ìbọn wà ní oyún gbà tí a kú kú lọ́dún sí òde ìbọn mà mí náà ni àmì náà ọmọ wàá bì bí wọ́n tẹ́bí sánà ló kú sọ́n ló ń pẹ̀rẹ̀ ní ìkan olókùnrin lánàá bí ọ̀tọ̀ sáàmókòló rẹ̀ sáàmókòló lọ́yọ̀ gbọ́sàn rẹ̀ ó ní sọ̀rọ̀ gbàgbọ́n ni wọn máa lọ wọ́n tó ti náà wọlé ìgbògbé náà gbogbo lé gbogbo ìlú bá ń jóná lọ àà táǹtì náà wọlé táǹtì náà wọlé òun òkòló nígbà tẹ́lẹ̀ mọ̀ ẹ̀ẹ́dì mọ̀ báyìí ìgbògbò ọ̀rọ̀ kan tó nìyẹn lọ́sìn mọ́jà bá mòkòrò rẹ̀. Lọ́rọ̀ kan ṣá, wọ́n ṣe yẹn láti jẹ́ sọ fún ẹ pé kìí ṣe ní yẹ̀yẹ́ lọ́dọ̀ wọn. Ìdíjẹ́ ti ṣe jọ yẹ̀yẹ́ lẹ́yìn yẹn wo ṣe bẹ́ẹ̀ tó bá nàbí. Kẹ́nìkan wá sọ pé ṣé èwù nígbà tó jẹ́ nǹkan tó fọwọ́ omi ọkọ̀ ìfọwọ́ àwọn ọ̀fẹ́ gbé mú. Wọ́n ti mú òfin àlùbáríkà ní tútù tó ti yẹ torí náà lámì tí ó kàn pé wọlé sí ìní tó ti wọn àti sí ara àwọn àwọn wà láwọn apá wà ó sáfì àti àwọn ọmọ tó máa ń ti ọ̀rọ̀ tó sàmì mo bá mú òṣìṣàṣejù ọ̀rọ̀ yẹn ò ní bẹ̀rẹ̀ wọ́n wá kọ̀wé àdéhùn jọ náà nínú tí wọ́n kọ àtìkà náà bẹ́ẹ̀ ní ìlú alọ́ta nínú àkátà ń pè ní ọ̀ṣínú pé wọ́n máa ń ka lórí tó gbajúmọ̀ lọ́dọ̀ tí àkátà ló jẹ́ lórí a fi sọ̀tà lẹ́bí gbogbo ẹ̀ náà ń kó wá lórí wáyà nínú àdé àti àwọn àpá nínú tí wọ́n kọ́ ń bẹ̀ jọ́nà ní pé bí ara amọ́ta kan bá wá sí ẹ̀yẹ̀ ní fún ẹ̀yà ara O si di mùsùlùmí ni o mọ́kà wà wa ẹ nínú pé kan bá pa wá mọ́kà àwọn òní ó fi ẹ̀jẹ̀ kíkà ọ̀rọ̀ pọ̀ sí ibi tí mo fẹ́ sáyìn àwọn tàbí ò wá fara mọ́ àwọn àdéhùn tó wà ń bẹ̀ torí àdéhùn yẹn wọ́n pé àdéhùn yẹn kò pé àwọn mùsùlùmí nínú ìròyìn wọ́n a ní pàtàkì fọwọ́ sí àdébì ní tí wọ́n kọ Muhammadu tí wọ́n ti tẹ̀ nígbà tí ó lè kọ̀wé náà ní ìlú yóò fi ọwọ́ tí ó tẹ̀ka òǹkà ni wọ́n ti gbẹ̀ yóò píparí bẹ́ẹ̀ tó bá wọn ṣàdéhùn àwọn ọ̀ṣẹ́gbọ́ kan rí báyìí pé ebi táwọn ń bọ̀ ọjà tí ló tó ti lọ́gbọ́n ti píparí ìkọ̀sílù lágbé òjíṣẹ́ ọlọ́run àwọn òní fọwọ́ sí ìwé nígbà ìjà sí ìgbàlè alẹ́ ìsàlẹ̀ bí ilé iṣẹ́ òjíṣẹ́ àmẹ́bí ẹpa lọ̀sílù láìyẹrẹ àwọn tàbí àwọn òní parí ìjọ wà ní ó máa ń jẹ pẹ́lẹ́bẹ̀rẹ̀ láti ṣe é sàmẹ́bí ìdájọ́ sàmẹ́bí lòun àmẹ́rin ní ó dá alì ibo ló wà sí ìhàn ní ìjọba ọ̀sùn ìlẹ́ẹ̀ṣẹ́ ìkò dáàmù ìlàpùrọ̀ láti bí òun ọkọ̀ ọ̀ká wọ́n tẹ̀ wá bí àwọn ẹ̀lú àfọwọ́ ara rẹ̀ parẹ́ sótán ìdàn ìwé ẹ̀rọ àtọ́bọ̀ ìjẹ́ ẹjọ́ mọ̀ pé ògẹ́gẹ́ ló wá sí àwọn àrùsùlùmí torí pé lásìkò yẹn kò wá sí súnmọ̀ mímọ́ ogun súnmọ̀ nílé ogun jẹ́ máa dé lóru kálukú wá ó wá fún àwọn sàábé gan láàyè láti lè gbé ìpè ìsìláàmù jìnnà láti lè jẹ àwọn lárúbáwá ní ìsìn ìsìláàmù tó tó ń sọ pé àwọn òní jàpá àwọn òní para wọn jẹ́ ń pè sí peace fire ní modern Babylonian ní ìsìn treaty ṣùgbọ́n bí mo bàbá lò ní ibi láti ti ń béèrè pé rọ̀ṣúlù láìta

ìyàwó rẹ̀ mú sára ló wá pèpè pé onígbàjámọ̀ ni àwọn bá bá jẹ́ kí wọ́n fa orí rẹ̀ kó o sì pẹran táwọn sàárẹ́ bá ti rí tó bá ṣe wó ṣe bá ti ṣe bá gbogbo ọ̀rẹ́ ní àmẹ́bí ti parí kàdùkú wá fún parí kàdùkú pẹ̀lú wọn àtàkì mọ́ ló ti jẹ́ pé àwọn sọ pé

ẹlẹ́ẹ̀kejì nínú àìmọ́kọ̀ mọ́ta ẹtún olùkọ́ ti fẹ́ ebe a wọ́n ti ẹnìkan ní bàhírọ́tù bàhírọ́tù rọ́ọ̀tù bàhírọ̀ yẹn ọ̀kan nínú àwọn àyùbá àwọn yẹ̀wù bí ṣùgbọ́n kò ṣe màdínà ti wà ní ó àbúntọ́ọ́lì ápìlùmùtọ́lì ní ṣàkúrò bàbá rẹ̀ ó tẹ̀lé lọ ṣòrìnà ní ṣàm ìsìyà báyọ̀bí ṣe ń lọ kúrúkúrú tí ń pẹ̀lẹ́ ṣùjọ kékeré wá wà ní orí àjẹ́bí bàyí rọ̀ yẹn òun tí wá rí ó tọ̀ sí àmì báyọ̀bí ọlọ́run ìgbà tí wọ́n dẹ́nu ojú ìlú jẹ́ fẹ́ pọ̀ jù lọ lọ́wọ́ pé àbúkọ́ ní pípé ọmọ tó owó dání da padà owó pa nínú ìṣòro rẹ̀ tó táwọn yẹ̀wú yóò fi yá àrùkó ṣiṣẹ́ ọmọ mi kó fẹ́ kó ṣiṣẹ́ wá nínú ọ̀rọ̀ lágbáwá ìlú wọn padà báwo tọ́ ní ṣe padà ní àwọn kò gbẹ́gbẹ́ ó gbẹ́gbẹ́ tá a sọ àwọn orientalist àwọn kan padà sọ pé bàríra yẹn ló kọ ní kùránì sí ọ̀dọ́ rẹ̀ ló ń kọ́ tẹ̀lé ṣé láàrin ìṣẹ́jú kan yóò ka gbogbo tó wà ní kùránì yìí ṣé ẹ padà náà ti padà ó ti kọ́ lu. nínú ọ̀rọ̀ wọn ìbájọ́pá máa ti ná bí máa kọ́ mọ́ta ni wọ́n lọ fi gbé tàwéta fún ìjọ náà ṣe tàwéta yìí ló wá gbé padà sí mọ́ta tó fi pa mọ́ta tó wá gbé pẹ̀lú iná ní ṣí tí ń kàpá wọn èrò tí ń ké fún wọn ṣùgbọ́n gbà sí òrùlé kọ́ tí ó sì ká ìjẹ́kárẹ́sùn yẹn láti fi kà. nítorí náà àwọn sàábà yẹn nínú tí mo ń bá bọ̀ orí wípé wọ́n ní fàtọ́ yìí wọ́n láwọn àjùlọ èyí tó pín sí méjì òun mọ́ wọ́pù súnsọ èyí tó jẹ́ ti gbogbogbò àti tó jẹ́ pàtàkì orí ọ̀rọ̀ tí gbogbogbò yẹn ni wọ́n gbìyànjú láti fi bẹ̀rẹ̀ wípé hamilatoiwáyì àwọn sọ̀hábà ní hamilatoiwáyì ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn ló gbà wá látẹnu ànábì ayà tọ́ta ìwà kà tàbẹ́ ti fi èdè ọ̀rọ̀ yẹn múlẹ̀ gbòrògbòdíé wípé wàlẹ̀dí bá kìtàbà wà ní hikmah wà ní kánú ní kọ́bìnì láti ìdọ́lá ní mumi ẹyọ kan tó wà rọra sọ pé ní fílímù yìí náà tí a bí òjíṣẹ́ dìde láàrin àwọn aláìmọ̀kọ mọ̀ọ́kà ló jẹ́ kálàyé ní olùwà rọ̀túnlá òjíṣẹ́ kan olànábì àti ó ń ka àwọn fún wọn àwọn fún jọ́nà àwọn sọ̀hábà àwọn sàábé àwọn ọmọlẹ́yìn wàtìsàkíyìn ìfà wọn máa kú ò níbi ẹbọ wàlú àdínwò hùwù ní kìtàbà wàlú hikma fúnra rẹ̀ ní tí wọ́n ń kọ́ wọn ní kùránì wàlú hikma àtàlàyé tí bẹ́ńjẹ̀ nẹ́lọ́pá sọ́tò ní súnmà àlàyé ìgbé ìsàlàyé lẹ́yìn ìjọjọ́ ti lọ wà ń kánú ní kọ́bìn tó lẹ̀ fẹ́ ṣáájú láti ìjọba ní mòbí nínú àmọ̀ tó kojú ọ̀làwọn bàbá wà àbínú àwọn olùkọ́ wà Tẹ́wọ̀n bá ti sọ pé káàmà bí o tó dìde ayé oúnjẹ nínú nǹkan fọ́ra. Ẹ̀fẹ́ àti wàhálà ti olùdájọ́ mẹ́rin láti ń sàlàyé kò sáyé wà káàmà bí tó dìde. Ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ní ìfìṣẹ́ pé yóò fi ewa ẹgbẹ́ wà ní kánú mi nǹkan nínú láti ìjọba ní mùrí ó tẹ́ pé ṣáájú káàmà bí o tó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ nínú kí wọ́n wà ìbọn ló fọ́ra nínú àìmọ̀kan. Tòkọ̀ á lẹ́ni tí ó jìyàn pé kí nìtún àìmọ̀kan ẹgbẹ́ bá ti ṣàlàyé so pẹ̀lú ọgọ́lọ́ tó bá dọ̀lá àmọ́ tún ṣàlàyé síwájú àwọn ọlá tí ń bẹ fún àwọn sọ̀hábà àwọn sàábì ànábì àwọn ọmọlẹ́yìn ànábì àwọn àjùlọ tí ń bẹ fún sẹ́yìn ò bá mọ̀ èyí ó bá tàn jẹ́ láwọn èèyàn bẹ̀rẹ̀ sí oríṣiríṣi ọ̀rọ̀ pàdé lónìí ẹ̀yìn ló ti máa gbọ́ lórí àwọn ìgbàpò oríṣiríṣi lẹ́mọ̀ gbọ́ oríṣiríṣi wà fáwọn tí a bá mọ̀ ẹgbọ́ àti fẹ́kúùkù ṣùgbọ́n àwọn àlàyé yóò jẹ́ kọ́rọ̀ yẹn ó máa yanjú ẹni tí ò sì gbọ́ rí níjọ́ tí bá ń gbọ́ òdì ọ̀rọ̀ yóò ti mọ̀ kó ní sọkúsọ̀ láwọn ọlọ́run sàánú wa dáadáa ọlọ́run tí ó bà jẹ́ alékúnrẹ́ ọlọ́run kó sí lẹ́yìn kọ̀ọ̀kan wa àtàwọn àtẹ̀yìn ọlọ́jọ́ jáwà nàbí wọlọ́lá jẹ́ káwà nàbí wọlọ́lá mọ́jà wà lẹ́yìn ànábì سبحانك اللهم